أضلنا والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتله الله أني أفكون adúpẹ́ fọ́lọ́ àtọrọ ìṣẹ́ àti ìjọ lọ fún alẹ́lọ́wà Muhammad abẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa kó sọ wa níbi àìdá ṣọwọ́ kó fi sọ wa níbi aburú ṣètọ́n bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim abẹ̀rẹ̀ tuntun máa al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹwàá wa láyé ọba tó ṣe pé òun ẹ̀ tó bá ṣe tiẹ̀ nìkan ni ó tó bá ṣe wọn dàrú kìyàmá àbẹ̀lẹ̀ ọ̀hún nínú títóbi ẹ̀ ó kà wá fún ẹni tí ó kẹ níjọ náà. Suratul Munafiqun ẹgbà ọ̀rọ̀ àwọn sọ̀bẹ́sẹ̀lú àwọn alágàbàǹgẹ̀dẹ̀ àwọn asekúsẹ́yẹ àwọn munafik àwọn wọn ni wọ́n ń pè ní munafik àwọn náà làwọn tí wọ́n ṣe àfihàn ìgbàgbọ́ ṣùgbọ́n tó ṣe pé nínú ẹ̀mí wọn ìlòdì títọ́ ọlọ́run ọba ló kún bẹ̀ kèfèrí ló wà nínú ẹ̀mí wọn ju ìgbàgbọ́ tí wọ́n fi hàn lọ àwọn wọ̀nyí náà ń pè ní àlùmọ̀nàfikún àwọn mọ̀nàfikì kò sí wọn nínú àwọn kèfèrí mọ̀nàfikì ń bẹ nínú mùsùlùmí lórí jẹ́ pé gbogbo àwọn suwar èyí tó sọ̀kalẹ̀ nílùú mẹ́kà àbẹ́yìí tó sọ̀kalẹ̀ ṣáájú kánẹ́bí oṣooṣù ìjírọ́ a ò ní ríbi tọ́lọ̀ ń ti sọ̀rọ̀ àwọn mùnáfíkí ń bẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọgbà sábà tí ń ríbi tọ́lọ̀ ọba ti ń sọ nípa àwọn mùnáfíkí ọlọ́wọ́ bá ń sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà kánẹ́bí dé ìlú Mádínà lọ́bi jẹ́ pé ìwà munafik madina ló ti bẹ̀rẹ̀ kò ní bẹ́ẹ̀ náà sì ni ó ṣe máa lọ ìwà ìjẹ́ àárín mùsùlùmí náà jáde wá burú ju lọ lọ́lọ́wọ́n bá ti sọ pé iná náà ibi tọrọ ó kan gùn sí tó bá jọ gbọdọ kìyàmà ó náà ní mo sì gun inú náà ibẹ̀ lọ́rọ̀ ó kan gùn sí tó bá jọ gbọdọ kìyàmà nítorí pé kèfèrí a ti mọ̀ a sì ti mọ̀ ṣe sí ẹ̀ a ti mọ̀ tí kèfèrí ó ṣe a ti mọ̀ wá rẹ̀ bí kèfèrí bá ti yọ ọlọ́ọ̀kan a máa ṣọ́ra fún un bàbá ń sọ̀rọ̀ kan bí kèsìrí bá ti wọlé tá a bá fẹ́ kí ọ̀rọ̀ ó jáde kó lágbo àwa mùsùlùmí á dalé ṣùgbọ́n mùnàfìkì ara yín náà yẹn jọmọ sọ̀rọ̀ ń ni kò ṣeé sá fún èrò lè kíyè sára lẹ́gbẹ̀ẹ́ àwọn mùnàfìkì ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni ẹjọ́ ń jẹ ẹjọ́ ń mú ni ẹjọ́ jọ́ ń wò ẹjọ́ ń pa ni ṣùgbọ́n tó bá pẹ̀lú ìyá tán nǹkan mi ni ó tún máa ṣe alọ́mọbalẹ̀wà mi náà náà sì máa ń yẹ́kùnú àmọ́ nàbí láyé wàbí láwọ́dé áfẹ́ wà máa hùn bí mo mi ní. ومن الناس من يقول آمنا بالله وباليوم ni yóò máa bẹ nínú àwọn ènìyàn àwọn mùsùlùmí tí wọ́n máa ti gbogbo ẹnu wọn sọ wípé amánàbílà àwa mọ̀ gbọ́ lọ́hùn bọ́ ẹjẹ́ á sọ bá a ṣe jẹ́ fún yín tẹ bá ń wá olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ ni wá kódà àtúbọ̀ òjíṣẹ́ ọlọ́run ọ̀gbàgbọ́ wọ́n máa bọ́ òrùlé mu ọlọ́wọ́ bá ṣe nọ́fíù ìmánì wọn ọlọ́run ní wọn gbàgbọ́ torúkọ ọlọ́run nìkan ló lè tàṣì ní mùnàfíkì èyí ò lè dá mùnàfíkì máa tójú gbogbo táàfin ní dàmà táàfin gbẹ̀gbẹ̀ ni ó máa ṣe ọlọ́run bá láwọn mùnàfíkì wá máa ń hún orí wọn ọlọ́run ní wọn ṣe mọ̀ọ́mẹ́ ní pín bó ti wọlé kó máa ọlọ́run ti nọ́fíù ìmánì lára ọ̀rọ̀ àwọn mùnáfíkì burú púpọ̀ mùnáfíkì ó kún sọ́nà méjì á pè ẹlòmíì ní mùnáfíkì bìlì amẹ́l pẹ̀lú ìṣe á pè ẹlòmíì ní mùnáfíkì bìlì ẹ̀ǹtẹ̀kọ́s pẹ̀lú tó di sọ́kàn èyí tó tún wá burú jù ní àlèfà àlè

ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خار وفي رواية فإذا خاصم فجر أنا محمد صلى الله عليه وسلم أنا ní àwọn àmì tá a fi ń mọ sọ̀bẹ́sẹ̀lú lọ́kùnrin àbí tó bá sọ̀rọ̀ ìrọ̀lẹ́ bá ń bẹ̀ bó bá sàdéhùn yóò yá pa àdéhùn bá a bá fọkàn tán tán yóò jà ń bá wa bó bá sì ń jà ìjà mọ́ parí oní ó máa jà yóò tayọ àlà yóò sọ̀rọ̀ òdì ọ̀rọ̀ síjà òfin ní parí láéláé yóò jà lẹ́nu ẹ̀ anábì nínú àmì ìmùnáfíkì ni àmọ́wé ẹni táwọn nǹkan yìí bá ń bẹ lára wọn ìjà lè wá sọ wípé ọmọ náà ni kèfèrí ni a lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwà mùnáfìkì ó ń bẹ lára ẹ̀ bí wàyí bá ti wá gbogbo lára rẹ̀ sí náà ni ìjẹ́ mùnáfìkì rẹ̀ nínú ìwà ni ó ṣe lọ́rùn tó bí ò bá sọ́ra ìyẹn sì lè fà lọ sínú kófì ìkọ́ọ́dí lè fà kó lè ṣe àwọn mùnàfíkì ayé anábìwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n pín sí méjì àwọn kan bẹ tó ṣe wípé nífà àwọn tó pọ̀ jù nífà kò ẹ̀ǹtì kọ́ jí oníbẹ lẹ́mìí wọn nífà ìwà mùnàfíkì èyí tó sọ níbi kèfèrí olóńbẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùnàfíkì láyé anábìwá Muhammad ló jẹ́ wípé Abdullahi ibn Ubay ibn Salul nígbà tó fààyè lẹ̀ ó ní aṣọ tánẹ́bì máa ń wọ̀ nìkan fi fi òun àwọn tàbí ìyọ́ gbogbo olóòjò gẹ́gẹ́ ànẹ́bì ní ẹ lọ fún ó tún nítọ̀ bó ń bá kú gan ànẹ́bì ní kó kírun sí ńlá kódà ànẹ́bì múra mú ó lọ kírun sí ńlá ọlọ́run tó sọ ọ́yà kalẹ̀ torí pé tètè ti ń ṣe náà ànẹ́bì náà tún sọ́ra láti lè pè ní kèfèrí ṣùgbọ́n látara kọ́lọ́wọ́ bá ti mọ̀ pé kèfèrí ni lọ́wọ́ fi ní kánú ìgbọ́n tìǹbù sílá àwọn míín bẹ nínú àwọn sọ̀hábà táwọn ìṣesí kan yóò wáyé látara wọn nínú àwọn ìṣesí ìwà mùnàfìkì tánàbí olùsọ wípé kì í ṣe mùnàfìkì kì í ṣe kèfèrí ẹ̀sílẹ̀ irú àwọn yẹn ìwà nífàkì wọ́n wù ú ṣùgbọ́n wọ́n lè má jẹ́ mùnáfíkì ṣùgbọ́n tó bá ti wá di pé wà ní fák ó ti wá gbogbo lára èèyàn tí wọ́n ti mọ̀ èèyàn mọ̀ nǹkan yẹn èèyàn ó máa jẹ́ mùnàfikún àmàlí mùnàfikún àmàlí yìí mùnàfikì ni ṣùgbọ́n àmàlí yà nínú ìṣe ló fi jẹ́ mùnàfikì èyí kìíní kejì ẹ̀ bó ti wùlẹ̀ kórí kò yẹ kí àwa mùsùlùmí kájì kankan mẹ́rù èyí tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ kájìnà sí pabambari èyí tó burú nínú wa mọ̀nà ó lè ní tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn kájìnà irú àwọn ìṣesí bẹ́ẹ̀. ọlọ́run bá ń sọ nínú alukur'an bisimilahi rahman rahim ìdá jẹ́ àkàlùmọ́nà tó kùn náà kọ́ lóun lọ́sẹ̀ àdó ẹ̀yìn. إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون ìbá jà ákàlì mùnàfikún nígbà tí wọ́n bá dé wá bá ilẹ̀ ànábì àwọn mùnàfikún ìdá wá sọ̀rọ̀ mọ́jálì kàbọ̀sóòlù tí wọ́n bá rìn lọ sọ́dọ̀ àwọn tèbèrè tí wọ́n bá wọn sì pàdé tán tí wọ́n dọjọ́ fi ẹnu kò lórí bí wọ́n ṣe máa gbógun ti Islam àti mùsùlùmí wọ́n tún padà wá sọ́dọ̀ àyẹ̀kí sọ́lá àti wọ́n máa bí kí ìjókòó sí wọ́n máa bí àwọn èèyàn máa kójọ pẹ̀lú ẹ̀. ọlọ́run nígbà táwọn mùnà fìkì tí wọ́n bá dé wá bá rẹ̀ ànínẹ́bí. màlúù náà. máa sọ lẹ́nu lórí ahọ́n wọn ṣùgbọ́n kò dénú wa ó náà ni wọ́n máa sọ wípé náà ṣe àdó ẹ̀ẹ́nà kálọ́ọ̀tù olóòlùwà. wọ́n máa sọ wípé dájúdájú àwa mọ̀ jẹ́rìí wípé òjíṣẹ́ ọlọ́run ìwọ ànábìyí ṣe wọ́n ń fi ìsìláàmù wọn rinlẹ̀ níwájú àyẹ̀bí sani kakó wọn ti fèrè lẹ́ẹ̀fin máa rí pínú wa mùnàfíkì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa tajà tí wọ́n jẹ́ oníṣòwò ó bá fẹ́ ra nǹkan kan lọ́wọ́ oníṣòwò èló lẹ́ ń tà wọ́n ní twenty naira tí ò gba fifteen naira ojú ọdún yìí tó kíní kan ti gbá ìgbà tàwọn kódà àárín rà. ní twenty naira lọ́jọ́ òkú gan bẹ́ẹ̀ ni jẹ́lódé ń bẹ ta ẹjọ́ irọ́ ti ń bọ̀ nìyẹn ti ń bọ̀ ewu làbúrò máa ṣe gbọ́ àlàyé yẹn àwọn mùnàfi kò sẹ́ni tó kù wọ́n dèfè lọ́ba tí wọ́n lọ́dọ̀ àlejò wà wà lẹ́mù ní àgbègbè àpapọ̀ ọ̀lọ́pọ̀ ìbúra gan nínú àmì kí ni lọ́pọ̀lọpọ̀ ọgbà ní tí wọn ò pé ọ́ tí wọ́n dáhùn pé wà láìní ìṣe bẹ́ẹ̀ ní táà ló ṣe mi. wọ́n wá déwájú àdẹ́sọ̀lá àdẹ́sọ̀láàmù wọn ni ìnà kalarọ̀ tó lọ́wọ́ àwa bẹ́ẹ̀ sì ni bí wọn ò sí ẹ wí bí wọn ò sọ bẹ́ẹ̀ àwa ta ara oníṣẹ́ àmọ̀ àmọ̀ látọ̀dọ̀ àwọn ọlọ wallahu ya'lamu ọlọ́ni mo mọ̀ mo mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìnmù yẹn ti ju ṣàhádà lọ torí pé tí ò bá ṣe ẹ̀yìnmù níbi ṣàhádà kò nítumọ̀ wọ́n ní wá jẹ́rìí nípa ẹnìkan ntẹ́ èèyàn bá nímọ̀ nípa rẹ̀ lèèyàn máa jẹ́rìí lé lórí.

ọlọ́run ọba wa fẹ́ fi yé wọn wípé njẹ́ sọ yẹn kì í sọ̀rọ̀ èmi ọlọ́run mọ kò sánà ẹbí wa ọlọ́run òfin wà láwọn ẹ ṣáàrù ọlọ́run wọn lọ òun aláàmù. ọlọ́run ní dájúdájú ọlọ́run ọba tó rán mi ọlọ́run bá ti mọ̀ wípé bójúṣe òun ọlọ́run lànà bí yí ṣe. wọ́n wá ohun ẹ̀ ṣàádù ọlọ́run wá lo ṣàádà fún mùnàbìkì torí wípé àpọ́nlé mi tọ́lọ̀ bá lọ lo yẹ́ṣáàdù fáwọn ẹni tó tún lo yẹ́ṣáàdù tó papọ̀ bá agbúdọ̀ tẹ̀ pé ṣe àgbùdọ̀ lókẹ́lì màkà fáwọn méjèèjì ọlọ́run ò fẹ́ ṣe átífọ̀ ànábì papọ̀ máwọn mùnáfìkì ọlọ́run wà lóye ṣáàt fáwọn mùnáfìkì láti lè jẹ́ pé mo ti mọ̀ yín mo sì tún jẹ́rìí sí níwájú ànábì náà wípé iná múnáfìkì ọlọ́run láwọn mùnáfìkì òkúrọ́ ni wọ́n lérí kí ni ṣé n tí wọ́n sọ yẹn ṣe rọ́ ni kì í ṣe rọ́ tó jù sọ̀rọ̀ lànàbì ṣùgbọ́n kùrọ́ ni wọ́n pẹ̀lú gbólóhùn tó jáde lórí àwọn gbólóhùn yẹn irọ́ ni torí kó sépa sí nǹkan tó ń bẹ nínú gbà ara wọn náà fi dúró ìyẹn a máa jẹ́ onírọ́ ìmọ̀ kó jẹ́ pé n tó sọ yẹn kò ṣe déédéé pẹ̀lú n tó ṣẹlẹ̀ àbí kò ṣe pé n tó sọ ó yàtọ̀ sí èyí tí ń bẹ nínú gbáyà rẹ̀ èyí tó tẹ̀sùn wọn jù lọ́dọ̀ àwọn onímọ̀ nírọ́ òun náà ni ká sọ ohun tó yàtọ̀ sí ohun tí ń bẹ nínú gbáàyà wa ìyẹn ni sulkẹ́bíbì irọ́ tó tóbi jùlọ tọ́tọ́ bá mi ń bẹ èèyàn lè sọ̀rọ̀ kó sì ṣe pa sí bó ṣe yẹ kí nǹkan orí kéèyàn ti mọ́jọ pọ̀ bóyá bó ṣe hàn yẹn lákòójúwe èèyàn rẹ̀ nìkan tó kọjá ẹni yẹn sì jọ òsáàsù àbẹ̀bẹ́ni ọlágúdú ọjọ́ wọn ẹni yẹn náà sì gbé sí ẹni àwa ẹ̀ kọjá èèyàn wá délé yẹn wá gbọ́dọ̀ mọ orí òsáàsù àbẹ̀bẹ́ni ọlágúdú bákan tẹ̀ sí ìbò náà kọjá láì ẹni kan òsáàsù lé ní o wọn ò sílẹ̀ dẹ̀ àlọ́gá mi ló dúdú ẹ̀ mórí wọn ṣé wọ́n lè pè mí lónírọ́ ní tí mo sì sọ ó yàtọ̀ sí bọ́rọ̀ ṣe rí ṣùgbọ́n bó ṣe hàn sí mi náà ni mo ti sọ mi ò sòkòrọ̀ ó dìgbà tó bá tó fi rinlẹ̀ fún mi kí n tó yẹ pé ah èèyàn máa jọra wa kí n tó tẹ̀sẹ̀ gba yẹn ṣùgbọ́n òun wá fi rinlẹ̀ ọwá kún wájú ìgbé rẹ̀ ìwé ẹ̀kọ́ kódà lẹ́yìn ó ti ti sọ báyìí gan mi ò sòfòrọ́ bó ṣe hàn sí mi ni mo ṣe sọ ṣùgbọ́n lórí irọ́ náà ni pé kí n mọ̀ pé n ti ń bẹ lọ́kàn mi ó yàtọ̀ sí èyí tí mò ń sọ jáde ìyẹn ló lórí irọ́ kò sí èméjì ń bẹ ìyẹn lọ́wọ́ bá fi pe àwọn mùnà sì kí ló ọlọ́wọ́ bá sọ wọ́n lọ́wọ́ yẹ ṣáàt iná ìfúnná ìfẹ́pẹ́ ìdàlákàbẹ̀ èyí tí wọ́n bá wá kó sínú ẹ̀ kò mọ́ irọ́ ti mùnáfìkì nìyẹn téèyàn fi lè jẹ́ mùnáfìkì ṣùgbọ́n gbàgbé ń bẹ èèyàn lè sọ̀rọ̀ kó má rí bó ṣe yẹ kó rí gan kó sì jẹ́ pé bó ṣe sọ ní téèyàn sọ ní di mùnáfìkì ní kéèyàn níwà àmọ́ kéèyàn máa sọ ohun tó lòdì sí i ti ń bẹ nínú ìwọ náà sì mọ̀ pé dúdú ló wà nínú funfun ló ń sọ síta funfun ló wà nínú dúdú ló ń sọ síta ìyẹn gangan ni pàpínrọ́ tó fi ìwà mùnáfíkì tó fi sínú lára lọ́lọ́wọ́n bá ti jẹ́ kó yọ wa wípé bá já àkàlùmùnà fi kú òun. a fẹ́ sọ lórí ọkọ tó pààrọ̀ fún ìyàwó ẹ̀ kí ìyàwó sọ pé ẹ̀ ní jáde nílé lónìí bẹ́ẹ̀ bá fowó ọbẹ̀ ẹlẹ̀ kò sì sówó kankan lọ́wọ́ ọkọ ọkọ wa ní ọkọ ìgbésùn ẹ̀lọ́ ọ̀kẹ́ ìta ní alágbádá olùpàdé ẹ̀gbá bàbá kìíní tó jẹ mí ní twenty thousand ó ní òun pàdé mi ní iléeṣẹ́ ọ̀gbìn ní láàbù mẹ́jọ àbọ̀ àpọ̀dàkùn bíi èdè lọ́pàá díẹ̀ kọ́mọ̀dé pé ó ń tó méje ẹ̀ bá láti gbowó ilé ni ẹ máa àà jẹ́mi náà máa bílẹ̀ dérí ọba yóò kọ́ ọgbọ́ta ìbò la fẹ́ fìyẹn ha ṣe irọ́ ilẹ̀ fáfù mi àbí irọ́ wọ́n dẹ̀ sábà sọ̀rọ̀ lọ́wọ́ náà ọlọ́kùnrin sàbò ṣùgbọ́n yà padà gbọ́ bí tí a fi yùn ha kájọ́ pa. والله يشهد إن المنافقين لكاذب اتخذوا أيمانه جنة اتخذوا أيمانه جنة اتخذوا أيمانهم جنة وصدوا عن سبيل الله ọlọ́láwọn amọ̀nàfíkì nínú tọrọ wọn tó fi púpọ̀ ó náà ní wípé ìbúra kì í wọ́n lórí ahọ́n wa lórí ahọ́n wọn ọ̀rọ̀ tí ìlú ṣẹlẹ̀ wà lọ́nà ìṣẹ̀lá anábì sọ wípé sọmọ ìyá wa bá ti fọlọ́wọn ọba búra fún wa kágbàgbọ́ tó bá ti fọlọ́wọn búra fún wa kágbàgbọ́ àwọn mùnàfíkì àwa sápamọ́ sábẹ́ ìsákàtú aymanahum al-ayman jámù yamin wọn á mú àwọn ìbúra wọn dùn nàta wọn á fi sodi ìsọ wọn ń pe kínní kan ní ọ̀wá ìdáǹpẹ̀ ní ọ̀wá ni tí wọ́n fi máa ń gbà lójú téèyàn fi máa ń gba ìdá wọn ò wọ́n á sọ ìbúra wọn di ọ̀wá láti lè fi dènà ìjìyà tí ò bá jẹ́ ti wọn nígbà wọn ti búra gbogbo èèyàn ọmọ ẹni kò lórí ẹ̀. Àwọn mùnáfìkì nínú ìwà wọn, àwọn ìbúra wọn, wọn á fi ṣe ìdáàbòbò nítorí pé tán bá ti búra ẹni tó kò lè fọlọ́ọ̀bù rẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run ní dojú àwọn mùnáfìkì ni ìwọ ìyàwó náà ojú sì mọ̀ pé tó bá jù pé wọ́n lọ ìsọ̀lá ọkọ rẹ̀ òbí sọ̀rọ̀ ó sì mọ̀ pé rọ̀rọ̀ pa lóbi dẹ́gbẹ́ ní tó bá ti sọ wọ́n lọ́ ó ti rí wa mú tó bá ti lè mú fi ọlọ́wọ́ wọn kóra tó àárín lè sọ ọ̀rọ̀ kan ṣùgbọ́n wọn náà wá ń sá pamọ́ sábẹ́ òun fọlọ́ wọn bá búra lórí irọ́ ìgbà míì bọ́kùnrin bá ń sọ̀rọ̀ tí àwọn ẹ̀ bá sọ pé mi ò tọ́jú ìjà tẹ́kùnbìnrin yẹn kò ní sọ kankan mọ́ ṣùgbọ́n tó bá wá sọ wàhálà tó ń sọ̀rọ̀ yẹn tó ìjẹ́ pé wọ́n lòún pa ìṣesí mọ̀nàfíkì ni ìtàkàdù àìmáàna wọn júnà táwọn fasọ́dù àǹsẹ̀bìlà tó bá tẹ̀lé pé bí wọ́n ṣe ń ṣe yẹn nìkan ní ìbámọ̀ sí dà wọ́n á fi ìbúra yẹn dígàdá wọ́n á wá máa kọ dí ọ̀nà ọlọ́run lábẹ́lẹ̀ wọ́n wà á máa kọjú ìlọsíwájú ẹ̀sìn ọlọ́run gbogbo ń tẹ́ lè fi ṣe tọ́lọ́run akọ bẹ́ẹ̀ kan fẹ́ náwó lójú ọ̀nà ọlọ́dọ̀ ọ̀nà ẹ̀sìn náà fi apá sẹ́yìn tí wọ́n lè lóko rẹ̀ jùlọ ní gbogbo. الذين يبخلون ويأمرون الناس بالبخل الله قال لهم منافق تاريخ من وقت ọlọ́wọ́ ni wọn nu kùránì ọlọ́wọ́ bá ní àwọn mọ̀lẹ́bí pípẹ́ ẹ̀rí yẹn wọn àdìwọ́ wọn àdìpara yẹn wọn á yá wọn wọn sì máa pa àwọn èèyàn náà láti ẹ kí wọn ó sá wọn ọlọ́wọ́ bá ní sákàtú wa ìmọ̀ràn fún jùnàtà fasọ́jú wa sẹ́bi nílá. ìtàkùn àìmọ̀ràn fún jùnàtà fasọ́jú wa sẹ́bi nílá tí wọ́n bá fi àwọn ìbúra wọn tí wọ́n bá fi jíjà dá kí wọ́n sọ́dọ̀ wá láti dáàbò bò wọ́n níbi ìjìyàjẹ níbi ìbáwò òfin ọlọ́lé wọn lérí wọn a tún wá mórí mù fàṣọdú ẹ̀ńtẹ̀bí wọ́n wàá mórí mù lábẹ́ ìbúra wọn yẹn wọ́n máa kọjú àwọn èèyàn lọ́nà ìsan ọlọ́wọ́. نعم إنهم ọlọ́run ọba tó dá wa gan ọlọ́run ọba jẹ́rìí sí wípé iná ń sá àmọ́ká ọlọ́run ọba ló burú jáì ẹni tí wọ́n ṣe níṣẹ́ ó burú jáì tó fi mọ́ ọlọ́run ọba gan tó lọ́wọ́ ọba ló burú jáì nítorí pé ẹ̀mí rí wọn mú ọlọ́run nìkan ló lè mú wọn ọlọ́run ìṣèjú tí wọ́n ń ṣe yẹn iná òun sa àmàkà lórí àkùnmọ́. iná òun sa àmàkà lórí àkùnmọ́. ẹ jọjọ pa ni ẹ jọjọ fún ni àwọn ni wọ́n tún lọ gbé bọ́tà ọlọ́wọ́ bá ní ẹ̀ sì ní mọ̀ ẹ̀yin ò ní mọ̀ ọlọ́wọ́ bá ní iná òun sa àmàkà lórí àkùnmọ́ ọlọ́run ní à ah, dájúdájú sáà ó mọ̀ burú pọ̀ nínú súì fi ìlú rẹ̀ ní sáà ìsúù ó burú pọ̀ máa kàánú ríra ìrànlọ́rọ̀ máa yẹ gbogbo ìlúmù gbogbo ta ni wọ́n ń ṣe yẹn ó burú pọ̀ níwájú ọlọ́run. ذلك لأنهم آمنوا ثم ọlọ́run ní kò síbi kan tọ́rọ àwọn mùnáfìkì tó fi rí bọ́rọ̀ wọn ṣe rí záálíkà in tó fà in tó jẹ́ orí bẹ́ẹ̀ ó náà ni wípé wọ́n ti fìgbà kan gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣáájú nìfàákọ́n ní ti mùnáfìkì ní ìgbàgbọ́ ọ̀tà àkọ́kọ́ tí wọ́n ní yẹn náà kí ṣe torí tọ́lọ́ torí pé gbàgbọ́ tó bá jẹ́ torí tọ́ lọ nítorí tọ́ kí wàá mọ̀nà sì kí ó tó ráàyè wọbẹ̀ àwọn apẹ́ lóbi jẹ́ pé táwọn sàábé tán bá wùwà ní nígbà míì táwọn sàábé múnáfìkì àlejò ní nǹkan kì í ṣe múnáfìkì àlejò ní kì í ṣe múnáfìkì. ṣùgbọ́n gbígbà ìsìláàmù tàwọn wọ̀nyí zàlíkàbí ànáhùn àmàlú ìgbà tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ lákọ̀ọ́kọ́ yẹn gan nìfà kọ́ mi nítorí wípé wọ́n rí pé táwọn ò bá di mùsùlùmí àwọn òní mókè nínú ìlú Madina gbàtà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam tàbí wọ ìlú Madina anábì bá wọn Yahudi Banu Qaynuqa Banu Qurayza àti Banu Nadir anábì bá wọn nínú ìlú Madina anábì tuntun bá wọn aláwọ̀báwá ìran méjì àwọn Khawf àwọn Aws àti Khazraj ṣáájú kánàbì tó dé wọ́n ti àwọn lárúbáwá mọ̀dínà ti fẹ́ yan ọba láàrin ara wọn wọ́n lẹ́nu táwọn olùdí sọ́jọba ní Abdullah bùnú Ubay bùnú Salul òun làwọn fẹ́ fi sọ́ba òun náà ti ń múra bóun fẹ́ dolórí bóun fẹ́ dọba sàdéhà náà fi wọlé ìgbà tánàbí dé tánàbí ò tó wọ ìlú Mọ̀dínà ó fẹ́ẹ̀ mọ́ sí ìdílé kan nínú ìdílé àwọn alábá sí Islam ò ti wọ́ bẹ́ẹ̀ látara aṣẹ tọ́lọ́hún ní kó wáyé látọ̀wọ́ mọ́sáàbọ̀ ọmọ ọ̀mẹ́rẹ́ ó ti wà ní madina anabi ti fẹ́ níbi ẹ̀ náà fi ń pè ní àmbásádọ̀ anabi sẹ́fí rọ̀rọ̀sọ. ó ń jókòó sí madina ó ń ṣiṣẹ́ lọ ó ń pèsè agrand ọlọ́run ti ní káwọn èèyàn máa gba islam lànàbì ti wá padà dé oníkálukú àwòṣe pèsè wo ní gbọ́ bá anabi bá wá dé abdullahi abdullahi tó ní ó wàá jó lórí kódà ànábì ò sọ pé so lórí naturally àti nǹkan ojú nǹkan lọ náà máa bá yẹn lọ́wọ́ jẹ́ kí mùsùlùmí kéèyàn ó máa kó àlámọ̀ rí èèyàn sọ́dọ̀ ọlọ́run má fẹ́ nìkan kan ju nǹkan bọ́lọ̀mù bá fẹ́ fi ọ́ sáàyè kan gáàpù yín ó pọ̀ kọjá kẹ́nìkan wá lóun ó máa ṣe kéde lórí ẹ̀ gbogbo èèyàn kan máa sọ pé ṣé ìfọ̀fẹ́ sórí wọ́n gbọ́ agbọ́kọ́ wọn ní ìwọ náà sọ pé ṣé èrè pé ó gbọ́ nǹkan bẹ lára rẹ̀ nǹkan ojú nǹkan lọ ni ẹ̀ jọ ń dùn mọ́ra yín lọ́wọ́ níbo la Abdullahi ibùdó báyìí ti ń bọ̀ kánàbí wàá dúró kó láwọn ọjọ́ máa fa ìjó lórí ìlú Madina òǹkò wò lè sọ lọ́ba bílẹ̀ yorùbá anábìnrin àná ìdúró yìí wà anábìnrin àná ìdúró ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ ọ̀kan rẹ̀ ò yọ sí inú rẹ̀ ò dùn sí òun ló ń fẹ́ kóhun ó lórí ṣùgbọ́n látara oyinbú tọ́lọ́wọ́n bá ti kọ́ máa ọgbà islam amọ́nà nìfà kọ́n. kò wá sí pé ibú ó ṣe máa bẹ yóò padà oná lérò lẹ́yìn ẹ wo bòṣèlú nígbà rẹ gbẹ dìde àti rẹ lómi òde alájùmọ yìí ọlọ́run bá kó bá bàbá náà ọlọ́run àwọn ìgbẹ́ ní èdè bá wà pààyàn tí wọ́n bá tẹ̀ ní ọjáde tí wọ́n yẹ ọjáde ni tẹ́mọ̀ ẹ rí i pé ìtara ṣùgbọ́n báwọn adé ń sọ yẹn orílẹ̀-èdè ta wò rí bẹ́ẹ̀ ẹnì kan pààyàn tán lóṣù àwa náà bó ṣe rí lára tiwọn ni wọ́n fi ń sọ̀rọ̀ yẹn bọ́lá ń bá ní ẹni táyà pé bí ọba wọlé náà kò sí látara àjẹ eléyìí abdullahi bin ubayi bin salul ó jìnnà púpọ̀ sànàbì ṣùgbọ́n òun náà lérò lẹ́yìn gbogbo àwọn tó jẹ́rú ẹ̀yìn ẹ̀hún náà wọ́n jọjọ kóra wọn wọnú ìmánì nífà kọ́n ṣùgbọ́n àwọn náà máa pa àwọn èèyàn sẹ́yìn pé ẹ wá ẹ má jẹ́ ká tọ̀ ń rìn wá ìmọ̀ ẹ lọ́wọ́ àtọ̀húnrìn wàhálà àtàwọn mùhàjírù ẹ wú ọ̀nà kò ní sọ wípé ẹ má jẹ́ wọ́n gba kù mọ́ mi lọ́wọ́ yóò wá máa lu ọ̀rọ̀ tribalism bẹ́ẹ̀ sì ni kì í ṣe onílùjùlù gan ló pàtàkì ti ara rẹ̀ gan kò ṣeé sọ gbangba lóbi fi yẹn kó sábẹ́ lóbi jẹ́ pé bàtí wọn mùsùlùmí bẹ́ẹ̀ lọ jagun gaswato effort gaswato effort ó ní iye àwọn èèyàn tábìlì àbúrò báyìí tó kó wọn padà lẹ́yìn anábì sallallahu alaihi wasallam kọ́mọ́tẹ̀lá anábì lòdò àti oríṣiríṣi àwọn nǹkan míì tó ṣe bó ṣe ń ṣe yẹn náà ó ti fi láwọn kan náà ìgbà ìgbàgbọ́ wọn gbogbo àwọn kíkí posti náà mọ̀ lọ fira wọn sí wọ́n mọ̀ ṣèṣe sí tánàdà fẹ́ yẹn pé ah, ẹni láti fi yẹn ẹ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni mùnáfíkí ni wọ́n wá ń gbé gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́n lọ bá wọn Yahudi wọ́n lọ ṣàlàyé fún wọn wọ́n lọ bá wọn àwọn Lárúbáwá àwọn ìyàwó tí wọ́n lọ sọ fún wọn wọ́n tún gbé páránṣẹ́ lọ sí mẹ́kà àbí ilé pa àgbà tí wọ́n o àkàwá náà ń bẹ wọ́n lẹ́kẹ́ ni o àkàndọ́gbọ́n ni o ìńtẹ́ẹ̀fì lè mọ̀ pé tí ìbá ṣe àánú ọlọ́run tó ní islam wọn máa ṣẹ́kù ìntí abdullahi bin ubay bin salul tó ṣe lórí islam bí kékeré islam ò bá ti tán ní àsìkò ogun gẹ́sùwọ́tò khandak gẹ́sùwọ́tò ahzab ìgbà yẹn ni gbogbo tí ń jẹ́ ìsìlámù bá tán lórílẹ̀ nítorí pé abdullahi bin ubay salul ó lọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn yahudi àwọn yahudi náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn tí ń jẹ́ kèfèrí pátá ní gbogbo jẹsíratula arabiya arijantọlifula pátá kì í ṣe kèfèrí maka nìkan gbogbo wọn ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n lè di ogun gasuwatul ahzab náà fi ń pè ní gasuwatul ahzab àwọn ìjọ tó pọ̀ síde hizbu hizbu nìkan gan jámù ni ká tó wá ṣe jámù jámù ahzab gbogbo náà èdè lárúbáwá àwọn kẹlìmọ̀ kan bẹ̀rẹ̀ pé plural gan ni wọ́n ní mufrad wọn hizbu àwọn tó pọ̀ pati pati ẹ̀rí pẹ́ nìkan kọ́ nínú pati àwọn tó pọ̀ ọlọ́run wá tún mú jámù rẹ̀ wá ó pè ní gazuwatul ahzab kí iye kẹfẹ́ rí ìlú mọ́kà nìkan bí àwọn ti ń bọ̀ níta bí wọ́n ti ń múra bọ̀ bẹ́ẹ̀ náà ni mùnàfìkì inú ilé ń fún wọn ní information lànàbísọ́lá alọ́sálàm lànàbí fi gba ìmọ̀ràn Salman Al-Farisi pé ẹ jẹ́ ká gbé ìwò rọ̀kiri ká ìlú Madina torí pé òǹkà àwọn tó ń pọ̀ tó ń bọ̀ yìí pọ̀ bí wọ́n bá ń gbogbo aráàlú Madina mẹ́wàá mẹ́wàá kan mú aráàlú mọ̀dínà kọ̀ọ̀kan wọ́n ó sì sẹ́kù ìgbà tọrọ dojú ẹ ẹ̀mí àwọn kan mẹ́ẹ̀ ní àwọn mùsùlùmí nílùú mọ̀dínà sájẹ́ mùmí nítòótọ́ àwọn mùnàbí tí wọ́n lọ ń bá sọ́tàn báyìí ànábìlẹ̀ jáde bábà sí ọ̀rọ̀ ẹ ló máa gbẹ́sẹ̀ nínú òun ò sí jáde ọkàn fẹ́fẹ́ mi ní ṣòfò rẹ̀ ọlọ́wọ́n bá ní wa ìzágátìl àbùsọ́ kùlù وبلغت وإزاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله ظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا أم بين فتل العذاب ọlọ́wọ́ bá níjọ́ ta wà ń zá gátìl àdìsọ́ọ̀rù ìbẹ̀rù ọjọ́ náà pọ̀ débi wípé ojú fẹ́ lè yọ jáde nínú àkọ̀ jẹ̀mọ́ abẹ́yàn bá rí tó báyàn lẹ́rù tí wọ́n bá lè tẹ́kì sáfihàn ojú èèyàn ó ṣe rí bóyá èèyàn ń lọ lálẹ́ ọ̀fẹ́ fún ẹ́sírẹ́sì owó tó owó sí. ó dáhàárín ọ̀nà tẹ́lá yìí tẹ́lá kan tan náà jẹ̀mọ́ sábà lè sáàpù rẹ ká wo bójú rẹ ó ṣe rí ó rí pé yóò lè yọ jáde nínú ojú báyìí ọlọ́run ọba ni wà ìzáàbà àádà kìnnáyàtàn and shiddatil khawf ìyẹn ń sọ bíbẹ̀rù yẹn ṣe tó níjọ́ náà ọlọ́run ọba ni wà ìzáàbà tẹ̀lé abẹ́sọ́ọ̀rọ̀ nígbà tó ṣe wípé ojú fẹ́ lè yọ nínú ọkọ̀ báyìí wàbálàgàtì kòlóògbò ìhànàjẹ ẹ̀mí ti dé gbogbo ń gbùgbà tó ti fẹ́ bọ́ta yìí tẹ̀gbẹ́jẹ̀ máa tẹ́rù bá ń bá àyẹ̀ ń gbà mí èèyàn lè kú gan àyà yóò máa mìkú bọ́ bá fẹsẹ̀ kọ́ lásán ó lè bọ́ sálì kìámà ló fi jẹ́ pé àwọn àìsàn míì ń bẹ tó ṣe pé ti fi pa àìsàn yẹn gan ní máa pẹ̀lú ní ìbẹ̀rù tí wọ́n ló ní èè kí lè wí wọ́n lè fi wọ́n ti tẹ̀sí yẹn positive pẹ̀lú ní ọ̀gbọ́ <laughs> kó tó délé yóò sì ti máa rú bọ̀ bá délé ìyàwó lóṣù sọ́ sọ́kùnrin náà ti kọ́ lòun o wọn ní ẹ̀mí bò láti wá sí báyìí kí wọn ó sì dúró sí ìyẹn àbí wọn ó palẹ̀ ẹ̀rọ mọ́ àdánwò ẹni yẹn ojoojúmọ́ ni ó sì máa rù ni ó máa rù yóò máa rù ó bá wá dọ̀sẹ̀ kejì wọn wá ní dókítà yẹn ni pé ó dàbí pé mọ́ṣínì àwọn ní fọ́ọ̀tù bá tún tún ṣe wò náà wò nígbà wọn bá tún tún ṣe wọn ni à ah, báríkà ò mistake láti ní ọjọ́ ìlú yóò sì máa gbádùn lójú ẹsẹ̀ yẹn. lọ́bi jẹ́ pé nínú wàhálà tá a máa ń fúnra wa láyé ni kéèyàn lọ bá dọ́gbọ̀n pé ẹ tẹ́sì kíndìnrín mi ẹ tẹ́sì à ah, wọ́n rí wíì bó o ṣe ń jẹ ẹ̀kọ́ rẹ lẹ́dọ̀ọ́ ìdọ́ra ń jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀jẹ̀ máa ṣeré rẹ kiri ìjọba ló ti yá ọ yá bọ́yá ìtọ́lọ́ ló kù tó lò láyé pẹ̀lú gbogbo tí wọ́n ní ti ọ̀hún gan bọ́yá ó sì tún ó sì tún lò bí ọgbọ̀n ọdún láyé ṣùgbọ́n bàtà ti sọ fún ọ pé a ah, kìíní bóyá o lè má lọ ọdún mẹ́ta mọ́ o lè má lọ ọdún mẹ́ta lẹ́yìn. ìlànà ẹ̀gbọ́n náà wọ́n ti balagati wà balagati kulubu hanajir. wà balagati kulubu hanajir ọlọ́run bá ní ẹ̀mí níjọ́ náà ó sì ti fẹ́ débi hanajir ibi ibi ibi ọ̀nà ọ̀fun báyìí. wàtàbọ̀nù nàbẹ̀lá ẹ̀zọ̀nù nà kó wá bẹ̀rẹ̀ sí rorokuro sọ́lọ́run níjọ́ náà ọlọ́run ló ti wá jẹ́ ìṣubú lónìí fẹ́mi tiẹ̀ lẹ̀ ò sọ̀rọ̀ bá ànábì ànábì bó o ìnáwó ọmọ rẹ̀ ọlọ́run bẹ pẹ̀lú wa ẹlẹ́bẹ̀ ọwọ́ ah, dìde amúnẹ́bí rẹ̀ pé a ti sọ ibi tí ó máa sọ náà ọ̀pá ògbóyí. àwọn ọmọ pátáwọ̀ ọ̀dà ń ju wa wọ́n bá dé àmọ́ bá ti ní ìdìmọ́ wọn. ọlọ́run ní wúni alíkà ọlọ́run ọba ni wọn náà ní kápútù ní àìmọ̀ mẹ́nu náà wà tó lè ṣe lóòsì ìsáàlá ṣẹ́bí ọlọ́run níjọta wíná adìmí àwọn mùmìnì ọlọ́run gan sọ bẹ́ẹ̀ òtúlíyà mùmìnún àgbìwọ́n àgbìwọ́n wàzùlí zìlù zìlìzàrà ṣẹ̀rí alìbàláhù lásán kẹ́lùmọ̀ tó lágbára ni ọlọ́run tún wá lo zálízálà wàzúlíbí ló zálízálà ṣẹ̀dí ọlọ́run ọ̀sán pa àmì wọn lásán ọlọ́run àmì wọn ní ti mímì tó le koko kó níjọ́ afẹ́fẹ́ mọ̀ gbàgbọ́ èwo lọ́wọ́ àtẹ̀lẹ̀ sáwọn ayé tọ́lọ́run rí wa àwọn tọ́lọ́run rí tí kùránì sọ̀kalẹ̀ nìyí fún wọn ẹ̀wọ̀n tọ́lọ́run ọlọ́wọ́ bá ń tẹ̀ síwájú nù ayà yẹn àwọn òun ló fa nǹkan yẹn níjọ náà. ọlọ́wọ́ bá ní níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó lágbára náà àwọn mùnàfíkì bẹ̀rẹ̀ sí ní sọ pé. àtàwọn tí wọn ò fi gbogbo ara jẹ́ mùnàfíkì ṣùgbọ́n àìsàn ń bẹ nínú ẹ̀mí wọn náà wọn bù mí ní. mẹ́wàá yẹ wá wàrà tó lọ́rọ́ ìlà. wọ́n ní ẹ mẹ́jà sanra wa jẹ gbogbo àdéhùn tánàbí lọ́lọ́run ọba ṣe fún wa irọ́ ni sọ́tàláṣí. àwọn aláborí àwọn aláborí kọ́tà ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ní àwọn kan ń bẹ nínú àwọn mùnàfìkì pàápàá jùlọ Abdullah bùnú Ubay bùnú Sàlù kí ló ń sọ níjọ́ náà. Ó ní gbogbo ẹ̀yin aráàlú Màdínà ẹ ṣàlejò gbà. Ó ní yá àhálà ẹ̀ fi rí bà ó ní mo pẹ̀yìn aráàlú mọ̀dínà tẹ́ ẹ gbàlejò ànábì àtàwọn ọmọ àjìrú làmọ́kọ́ àmàlà fún mọ́lẹ́ lẹ́nu omi gbẹ lẹ́yìn ẹja yín fàrìjì ẹjẹ padà lẹ́yìn ànábì. báwọn kan ṣe lọ ń bá ànábì nìyẹn pé ànábì dákun ó dàbí ẹni pé mo fẹ́ dín ní orí ọmọ mi orí ìyàwó mi yàtàdìrì parẹ́ fún mi ọ̀nàbí yá. wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ ń gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọpọ́ lọ́hùn ilé mi ṣe. àwọ̀ra ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ sì ni irọ́ ni wọ́n ń pa nǹkan fún òṣẹlẹ̀ ńlé. jóná ẹ̀la fèrè ọlọ́ọ̀ni kò sí ń tẹ́fẹ́ ìṣèlú jọ́nà àdìgbò wọ́n fẹ́ sáfóbi wá sí ẹgbẹ́ iná bó yóò sá na àwòrà ó rẹ̀ ìyàwó mo sọ sàn lọ́dọ̀ sí wọn lọ́wọ́ rẹ̀ ìyàwó wọn lọ lọ wọn lọ ní wàá máa yẹ ẹbẹ àwòrà ilé wọn ò fẹ́. níyùrí ìdúnà ìlà ọlọ́wọ́n bá ní wọ́n fẹ́ sá jẹ́mọ́ ẹ̀ wà dánwò méjì àdánwò kan ní pípọ̀ àwọn táwọn wò ìta àwọn owó bá ti fẹ́ fojú wọn òǹkà wọn kò tó ti wọn nínú bẹ́ẹ̀ làwọn kan tó sọ pé ẹ̀yọ̀ ń lọ wá àti mọ́ àwọn olóòtú wá fẹ́ tẹ́kù ẹ̀hẹ́n wà máa tààdà pàtó ìlà yẹ̀sí bọ́rọ̀ yìí ṣe wá tó yìí ọlọ́wọ́ bá ní bọ́rọ̀ yẹn ṣe lágbára tó ń jọ́nà sọ̀bá wọn tó ní mẹ́rin tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n dúró ti ànábì kí làwọn sọ gbogbo báwọn èèyàn ṣe ń sọ eléyìí. المؤمنين رجال صدقوا ما عادوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ó ń bẹ nínú àwọn mùmìnì níjọ́ náà rìjálùn àwọn ọkùnrin tí wọ́n dúró gbágbá ti ànábì ó ń bẹ nínú wọn mọ́ àádáńlá ẹ́ tí wọ́n ti àdéhùn wọn pé wọ́n bọ́lọ́run àtòjíṣẹ́ wọ́n bá ṣàdéhùn wọn ò sì ṣe pa àdéhùn tán bọ́lọ́run àtànábì ṣe. fàmílì ń máa ń kọ́dọ́ nọ́pà ó ń bẹ nínú wọn nínú ìgbàgbọ́ àtàdéhùn yìí ni wọ́n kú lé lórí ibi tí mo ti fẹ́ gbé gan kọ́ nìyẹn ọlọ́run ọba ní wàlámẹ́rọ almu'minuna làzáàbà. قالوا هذا ما وعدنا الله ورسوله وما زاده إلا وصدق الله ورسوله إلا إيمانا وتسليما ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ nìyẹn bójú ojú ogun ṣe le tó ń jọ náà tọ̀pọ̀lọpọ̀ àwọn tá a rò pé wọ́n tún dúró tí wọ́n bẹ́sẹ̀ sẹ́yìn ọlọ́run bá lẹ́yìn wàlámúlárọ̀ alùmínú náà láàrín àwọn tí wọ́n jẹ́ mùmí ní tòótọ́ tánàbí wẹ̀yìn tánàbí rí wọn bí Abubakar bí Umar bí Usman bí Ali gbogbo àwọn yẹn bàtánàbí rí wọn lẹ́gbẹ̀ẹ́ táwọn yẹn wá rí àwọn ọmọ ogun yẹn bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n ń sọ ní wípé wọ́n wá dojúkọ àwọn mùmíní wọ́n ní ẹja ṣe sùúrù èyí tó ṣẹlẹ̀ yìí kò yàtọ̀ sí sànàbì sọ fún wa tẹ́lẹ̀ ànábì sọ fún wa wọ́n pa wá àwa náà pa yẹn ádámà wàdánilá ọ̀rọ̀ sọ̀lọ́ ọlọ́run ti sọ lé ìfún wa tẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba náà ti sọ tẹ́lẹ̀ wà sọ́dá kọ́lá wà rọ̀sọ̀ ọlọ́run kì í ṣe pé ọmọ àdùn lọ náà ni èyí tí ò dùn tí ó kan náà ló dé yìí òdodo lọ́wọ́ ọba sọ òdo lànà bí sọ dáhùn ilá ìmọ̀ẹ̀nà wà tẹ̀sẹ̀lẹ̀ wọ́n wá ń sọ gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn níjọ́ náà bẹ́rù yẹn ṣe tó ìmọ̀ ni wọ́n fi lékún sí ni ìjuwọ́jú tẹ wọ́n lẹ̀ fọ́lọ́ ń fà nílẹ̀ bí olùfi pọ̀ sí ni àwọn mòmí ní gidi nìyẹn níjọ náà bí tẹ̀lẹ̀ yẹn ti wá ń lọ bẹ́ẹ̀ àwọn azaf wọ́n fẹ́ wọ ìlú Mọ̀dínà afọ àwọn Salmanu Farisi onírẹ̀ àmì kéèké mú mọ̀nà kan wá torí pé bá ti wà ní wọn ògùn jọ wọlé tí wọ́n bá wọlé mélòó la fẹ́ mú nínú wọn. olórí àwọn kèfèrí nínú ìlú mọ́kà abu sufiyan níjọ́ náà kò sí ìgbà islam ó ń para fún mi fún wọn jẹ ní níbi tá kàmpùsì ẹ máa jẹ tó wù yìí ó ń para fún mi fún wọn jẹ ní wọ́n wá àwọn mùmíní wá ń gbẹ́ alkhandak káàkiri ìlú madina béèyàn bá lọ madina béèyàn bá wo àsáàrù yẹn ó sì ń bẹ tó fi lè máa sẹ́kù sí ẹwu bí ó ṣe jì àtàrò ipa rẹ̀ ti ń bẹ tí wọ́n gbẹ́ ibi tí ń jẹ́ mọ̀dínà gbà náà tí wọ́n gbẹ́ kòtò yẹn káàkiri ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tánàbí ń sọ nígbà yẹn ọ̀rọ̀ àti ọkàn ní anẹ́nẹ́bí yòlá kẹ́rì anẹ́bílá anẹ́bí ni mí tẹ̀ kò sí rọ́ńbẹ́ anẹ́bílá anẹ́bí ni mí ẹ̀yin mùmí ni ẹ̀ mọ́ anẹ́bí náà gbà tó náà ń gbẹ fúnra ẹ̀ láàáṣà ilà aisha làákìrọ̀ anábì ní bọ́wọ́ wo tẹ ẹ nǹkan kan láyé oore tọ́lọ̀ bá palẹ̀ ṣe lẹ̀ fún ẹyin mùmí wọn sọ ọba foríjì àwọn muhajir àtàwọn àṣọ anábì wọn bẹ̀bẹ̀ àwọn àwọn azab wọn ò lè wọlé wọn wá wọn wá ní a fi wọlé náà á ní ìyẹn lànàbì fi wá rán ọ̀kan nínú àwọn sàábé ń jọ kan pé kó jọ kẹ́lẹ́kẹ́lẹ́ kó lọ sínú ibi káàpù wọn yẹn táwọn ìràwọ̀ alẹ́ fi sàábé tó lọ ń jọ náà. nàám jazakumullahu khairan. Udayfa ibn al-Yaman níjọ́ta tó wá òtútù tó ní agbára anábì tó wá pa àwọn èèyàn àwọn ọ̀tá ni ò lọ yìí ta lẹni tí ó tiẹ̀ lọ wo báwo ni nǹkan agbára wọn ṣe tó gbogbo àwọn sàdé ń jẹ òdè bàbá mi yàwó o sáré pẹ̀lú ọmọ ìdáná bí o tọ́ka sún wọn. pípọ́ ní kálukú sá mórí mù ní nínú aṣọ wọn tó tuntun mú ní kálukú àlẹ́bà òdè bàbá mi yàwó náà yàwó ni wà á lọ ọbẹ̀ ní òní ó já ó sá lọ wo báwo ni wọ́n ṣe múra sí gbòòlẹ́sì. àfa òdè fà ló wá lọ nígbà tó débẹ̀ ó bá wọn ó bá wọn nǹkan ìjà ogun wọn àwọn bá lè mutí máa pa àkúnmí jẹ ẹni tó jẹ́ lórí wá fura pé àjòjì kan ti wà ní wáńbì ó nígbà tó ń gbọ́rọ̀ àyàwó sọ́kì ipe ọya oníkàlùkù máa júwe ara ẹ̀ bóun ni wọ́n ti jẹ́ bóun ni wọ́n ti jẹ́ ó náà ti jókòó ó nígbà tó wá kan òun ṣáájú kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ohun ó tó béèrè ó ti bí bóun ni wọ́n ṣe jẹ́ lágbájá lágbájá lọ àgùntàn ẹ̀kọ́ béèrè ẹ̀ṣẹ̀ òun tún bẹ́ẹ̀ nìkan bóun ni wọ́n náà ṣe jẹ́ ẹnìkan kan so méjèèjì òun dúró ẹ̀ẹ̀kan ò lè béèrè lórí jẹ́ pé mùsùlùmí èyí gọ̀ tó ti yé tẹ́gbọ̀ bá sì ń bá ọ rìn lọ́nkọ́ lọ́nkọ́ mú ìjẹ́gọ̀ kóònù àlámọ̀ rẹ̀ báyìí ló ṣe ṣe ó gbo gbogbo ń tó fẹ́ mọ̀ ọmọ ogun bágbára wọn ṣe rí bí wọ́n ṣe mọ bẹ́ẹ̀ ó wá padà lọ bá nàbí sọlọ́lá ìgbà tó dé àwọn sàbẹ̀ ní ó padà ẹ̀rú bá ó padà ó ṣàlàyé gbogbo bí wọ́n ṣe mọ síbẹ̀síbẹ̀ kìí ṣe fún ànábì ló bá wọn jà ìbínú ọlọ́run fárífàlì náà lè ń dùnú dá lámúkàrà wá ó wà ní sọ́tìlà azaf fárífàlì lè yìí jùlúdà ńlá mùtàrà wọ́n àwọn mọ̀lẹ́kà láàárọ̀ tí wọ́n ọba ní àwa ara jùlúdà àwọn ọmọ ogun lẹ́mùtàrà wá ìdí ànẹ́bí gòòrí àwọn ọmọ ogun yẹn ara ọmọ ogun kẹrin gan ò fojú rí àwọn àwọn ọmọ ogun yẹn pé láti bẹ̀rẹ̀ fàrùsálù náà. فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها àwárá atẹ́gùn ìjì tó ní agbára tó ń fa tẹ́ǹtì wọn wù tó sì ń fi ìjì tẹ́ǹtì yẹn nà wọ́n lérí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi nà wọ́n lórí rí han atẹ́gùn burúkú ní desert ló wá bẹ̀rẹ̀ sí ní kó yẹ̀pẹ̀ ló ń rọlé wọn lórí ló ń gbó tẹ́ǹtì wọn ilé nìkan kan wá jù ní dan àtàwọn ọmọ ogun kan tá à ní dákọ̀ wọn fún yín. ẹ̀yin ò lè rí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè mọ̀ wọ́n ẹ̀ lè rí wọn sójú. ọba ni wọn ká ní ọlọ́ọ̀bí máa ta àmẹ́lú ọ̀nàdà sí rọ gbogbo ntẹ́yìn náà ń ṣe níjọ́ náà fẹ́ẹ́ ṣe ń jẹ́ kòtò gbogbo ẹ̀ láyé ìdí kó wá ń sọ níjọ́ náà gbogbo ẹ̀ làwọn ọlọ́mọ bá rí gbogbo ẹ̀ lágbọ́ láti lè fi sọ itú táwọn mùnàfíkì tí ibà ṣe àánú ọlọ níjọ́ náà ọdún yẹn ní Islam ò bá tán lórílẹ̀ torí pé múra wọn yẹn náà ni pé gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí pátá àfẹ́pá wọn náà ń pè ní gasuwatul khandak gasuwatul azar ọlọ́run ọba àbí pé gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ àwọn mùnàfíkì إنهم ساء ما كانوا ọlọ́run ní iṣẹ́ ọwọ́ àwọn mùnàbìkì máa burú jáì ọlọ́run dákun má ṣe wá mùnàbìkì èyí wá pẹ́ di mùnàbìkì torí ipò torí owó wọ́n lè lù ọ́ nítorí ipò kan tí wọ́n sọ pé wọ́n fún ọ láti lè jẹ́ àmì lérí fífi àṣírí Islam àti mùsùlùmí lọ́wọ́ àwọn kèfèrí gọ́fúnà kan àwọn èèyàn sọ pé n tó jó ojú kèfè rí christian onáà ní pé torí ipò ẹlòmíín bẹ wọn lè fi jọ lójú wípé n tó abẹ ní pé a fi nǹkan báyìí lè lọ i need information báyìí èyí ń bẹnu táwọn amẹ́ríkà máa ń ṣe dáadáa mo fi ọlọ́kọ̀ balẹ̀ àwọn òsè nǹkan báyìí fún ọ ṣùgbọ́n fáwọn ẹni information lórí àwọn nǹkan báyìí lórí àlámọ̀ ìmùsùlùmí. èyàn pẹ́ di mùnàfìkì látara ń sèyàn fẹ́ jẹ àbí látara pò ọlọ́run ọba kọ́ ọ láti rẹ̀ kó sànú ẹnì kọ̀ọ̀kan wá ọlọ́run ọba ní dáàlẹ́ kábẹ́ ànáhù àmọ́nà sọ́ọ̀mù àkàfàrò. àwọn mùnàfìkì tẹ̀rí ẹ̀ dáàlẹ́ kábẹ́ ànáhù wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ lóòótọ́. ṣùgbọ́n gbàgbọ́ wọn lákọ̀ọ́kọ́ ọjọ́ yẹn náà nìfà kan tí mùnáfìkì ni tó ń wọ́n padà wá tún yàn wá kèfèrí láàyò. àwọn ọlọ́run ọba padà fi èdídí àti ṣe ìgbà àwọn ẹ̀mí wọn àdìpa ìmọ̀lẹ̀ kankan ò lè padà wọ́n bẹ̀ mọ́. kò wá sí wá àti tẹ̀ ṣe fún wọn ọ̀rọ̀ ò ní yé wọn mọ́ kúfúrú yẹn ni ó máa tẹ̀sùn wọn nínú ẹ̀mí wọn nínú ìṣesí àwọn mùnáfìkì òǹlélẹ́ láyé kọ ọ̀rọ̀ eyé mùnáfìkì gbogbo bẹ́ẹ̀ náà náà náà náà fi ni ìrọ̀lẹ́ yé òdì ni ó gbé sí. فهم لا يفقهوا ركيا وإذا رأيتهم تعجبك أجسامهم وإذا رأيتهم تعجبك أجسامهم àmọ́ tó o bá rí mùnáfìkì ò lè dá wọn mọ́ tó o jí bóka jésà bọ̀hún ìrísí wọn lásán báyìí ó ti tẹ̀yàn lọ́rùn ah àwọn onímọ̀ nìlódé wàyídà arọ ayẹta ọmọtòkòjì fúkà ajísà àmọ bọ̀rọ̀ gidi ìdúró wọn báyìí àtẹ̀yàn lè mọ̀ èyàn ó fọkàn tán wọn nípa ti ímánì èyàn ó fọkàn tán wọn nípa ti gbàgbọ́ sínú àwọn olùọ́fẹ́ sọ tó ní lára wọn bọ́bá ní ìrìn ìṣẹ́jú kan ayọ pákó àtúnfi àpò padà. Ah, gbogbo àwọn súnà iṣẹ́ àṣeyáyì àti gbalada kò ní fìkan ṣeré tòjìbù ka ajísà ìrísí wọn báyìí àdá èèyàn lọ́rùn èèyàn afọkànbalẹ̀ èèyàn akó gbogbo àṣírí lé wọn lọ́wọ́. bó o bá rí wọn bó o bá pàdé wọn tí wọ́n bá wá sọ̀rọ̀ tòjìbù ka ajísà ìrísí wọn lásán a sì àjọnilójú tí wọ́n bá wá fẹnu lé ọ̀rọ̀ bíi kán mọ̀ dákẹ́ mọ́ wà ń yá kóró tàfimá lẹ́ka ọ̀lẹ̀ ọ̀rọ̀ wa máa wù yẹn gbọ́ èyí ó tẹ́ ti fi kódà èyí ó máa sọ pé ah, àṣegbà wa tó kù wà ìṣe mùsùlùmí ah, mùsùlùmí lẹ́sọ̀rọ̀ wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa máa dùn ún gbọ́ lóbi jẹ́ pé àárẹ̀ tó tóbi àdánwò ńlá oníkọ́rọ̀ àáfà kó ṣe pa iṣẹ́ àdánwò ńlá ni lóbi jẹ́ pé àwọn ọ̀tálà fún wa máa bẹ lọ́n pé ọlọ́ dákun àdánwò tí ó bá wa tí ọ̀rọ̀ wa tí ó yàtọ̀ sí n a máa ṣe àbí tí n a máa ṣe tí ó yàtọ̀ sí nǹkan tá a máa sọ lẹ́nu ọlọ́run kó sọ wa bẹ́ẹ̀. torí pé nínú ìwà mùnàfíkì ni wà ìyàkúlù. تسمع لقوله tí wọ́n bá ń sọ̀rọ̀ gbogbo etí a fẹ́ gbọ́n tí wọ́n ń wí. tí wọ́n bá wá ń bẹ níjókòó tánàbí bá wà níjókòó tó ń dáni lẹ́kọ̀ọ́ àwọn náà máa wà ń bẹ̀ wọ́n á jókòó múrẹ́múrẹ́ ọlọ́run ọba ní àpéjúwe wọn yóò dà gẹ́gẹ́ bí pákó tá a gbé sẹ́gbẹ̀ẹ́ gan ẹ̀rí pé kò ní mì níbi tí wọ́n concentrate sábà wà níwájú àjẹbí kàánà òun kò ṣubú ọ̀rùn sànàdà wọ́n dà gẹ́gẹ́ bí igi pákó téèyàn gbé ti sẹ́gbẹ̀ẹ́ gan ẹ̀rí pé kò ní mì ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́gbẹ̀ẹ́ táwọn àfáà fi gbé igi pákó tá a gbé tì tá a dojúkọ tá a jọ ń wò ó ń wò wá wa náà ń wò ṣùgbọ́n ogun tá à ń sọ láyà kọ owó kò gbọ́. ọlọ́run ọba mọ àfiwé ṣe púpọ̀ nínú alukur'an tí ó kọ́ ìtumọ̀ tó pọ̀ sínú gbogbo ibi tá a bá lè pàdé pẹ̀lú àpéjúwe yẹn náà lọ́wọ́ bá gbà lérò tí wọ́n bá jókòó wọn ò ní ìmẹ́ra tẹ́wàá lè máa rò pé ah àti gbogbo in fact ẹni tó kò concentrate bẹ́ẹ̀ sì ni gbogbo ń tọ̀ ń sọ yẹn kò sí kan tó wọ tiẹ̀ ìtọ́jú tọkàn wà. inú àwọn ìṣèjì mùnàfíkì ni kọ́lọ́hún kó sọ wà ń bẹ bẹ́ẹ̀ yẹn bá ń bẹ níjókòó dárúkọ ẹ̀kọ́ báyìí ẹlòmíì ń bẹ ló tẹ̀jú kò sí ń bí ọkàn rẹ̀ ò sí ń bí bọ́bá bí ò bá sì ṣe bẹ́ẹ̀ ẹlòmíì tó fẹ́ máa gbọ́ bẹ́ẹ̀ máa bá sàròyìn ọlọ́wọ́n ọba kó sọ wà ń bẹ̀. ọlọ́wọ́n ọba ní ká annáhum kò ṣòbó